irú èèyàn tí mo jẹ́ ìṣe ó tún pọ́sibú obìnrin ṣàkọni. ọkùnrin ní ẹ̀nà àwọn ó pé lọ́kùnrin so i don't get it gbọ́ ọ̀rẹ́ mi. ẹ ń sọ àbí. Ah, kí ló tó ń tajà tí òun ṣe tèmi fún mi tí má mi ìbá rọṣọ rẹ mi ìbá aṣọ rẹ náà ni ewo ń wèrè. gbogbo alamọ̀ paro ni bọ̀bọ̀ ìṣòro ẹ̀kú fọ́ọ̀kù pẹ̀fún sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó of course but, this guy fit use us now. alẹ́ fẹ́ ní kàǹkàmá kálá láǹtó lólo sàkíkà mọ́rù ọmọ olúwo kálá láǹtó lólo orí ẹ̀ ti dàrú so ẹni tó wà lẹ́wọ̀n ọmọ ẹni tó ń gbà wọn. àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe wá jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ ò níròrí ah, ok ṣé wọ́n ka àwọn tó fẹ́ lọ fún world cup wọn pé ló fi ń ṣe training ni. ipa ti pọ̀ jù lórí dáínì yìí. ọ̀hún dáàdi just me you mom and ẹ̀gbọ́n mi goriola a pọ̀ jù náà. a ti pọ̀ jù my dear. dáàdi mi a pọ̀ jù. shut up am I talking to you.